tàkálámà tí ọkọ bá sọ̀rọ̀ lásìkò náà a tàkálámà bíi hamurin abim àárọ̀ ńlá ni ó sọ ọ̀rọ̀ ńlá lọ́kọ́ sọ tọ́ba bá obìnrin rẹ̀ lábẹ́ ọkùnrin míì tọkùnrin báyìí sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ńlá ni. àfi ọkùnrin tó bá ti jẹ ẹ̀fọ́ lọ́kàn ya a ẹ kú iṣẹ́ ń bẹ̀ yẹn o ẹ kú iṣẹ́ o ọlọ́ni ó ní sọ́ọ̀sì dá bẹ́ẹ̀ sọ́ọ̀sì dá bẹ́ẹ̀ ọmọ ìyá ọmọ ìyá sọ́ọ̀sì dá bẹ́ẹ̀ torí ọlọ́run mi ò sì lọ jìnnà àárọ̀ náà mo kú òlé ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣe náà nu tí n bá ti sí lélẹ́kọ̀ọ̀kan. nínú ẹ̀yìn tí ẹ jókòó yìí má ti jú ta ló lè sọ ohun tí mo sọ nù yín má wulẹ̀ ti jú ẹ̀ ló ń ti jú fún. sọ́sì wà á dá a bá nítorí ọlọ́run ẹ́ ọmọ ìyá ẹ́ ṣé torí pé mo ní kó wá mọ gbé bọ́ọ̀sì kọ̀tà ọ̀dọ̀ mi ó sì wà ń bá mi rọ̀nù ẹ lọ báyìí ẹ́ ó sì bẹ̀rù ọlọ́run. ìntàkàlàmà tọkọ bá sọ̀rọ̀ ní àsìkò náà tàkàlàmà bí amòrin abim ọ̀rọ̀ ńlá ni ó sọ o ọ̀rọ̀ tí tọ́ ẹ pé sọ́mọ̀ bá lè jábọ́ ìbá jábọ́ tílẹ̀ bá lè rí ìbá rí tára bá lè sán ìbá sán torí pé ó da orí rú ju igbó lọ ọlọ́run èmi bí ọ ni o irú ìṣẹ̀lẹ̀ yìí títí máa fi kú ò láyé mọ́jọ ṣẹlẹ̀ nú ẹbí mi o. wáhìn sákàtà tó bá sì dákẹ́ náà sákàtà alamizili lálíkà ah, yóò sì dákẹ́ lórí irú eléyìí ah impossible kò pọ́síbù ah yọ wà kó yọ yọ yọ yọ wà gbé sára bẹ́ẹ̀ ah wọ́n ń kóyàwó ẹ̀ mọ́lẹ̀ ó sì dé bá wọn lórí ẹ̀ yóò sì wá gbé sára. torí náà ògìṣẹ́ ọlọ́run kẹ́yìfà yẹ́sìn náà báwo ni kò ṣe ṣe tí lọ́dọ̀ ti wa tá a bá sọ̀rọ̀ á balẹ̀ jẹ́ tá a bá sì dákẹ́ ìdákẹ́ yìí ò lè rọgbọ kò lè rọgbọ tó fi ní ìsàkàtà alamisi zalik ṣe yóò sì dákẹ́ lórí irú nǹkan bẹ́ẹ̀ ah impossible. Hey, call fasakata nabi sallallahu alayhi wa sallam falam yujibuhu anabi wa dákẹ́ anabi ṣe kíni anabi dákẹ́ kò fún lésì kò fún lésì torí pé ẹni tí kò rí wàhálà rí. ni máa ń sọ pé tí wàhálà bá dé ọkùnrin lòun. ẹni ìjà òde bá ní máa ń pera ẹ̀ ní Ògúnmọ́lá. kí ló fi ń ṣeré yìí ọmọ gbọ̀n ni ká pọ́kùnrin yẹn tó bá kí ọmọlẹ̀ yóò lù ọ́ pa wọ gẹ́gẹ́ fún ààrẹ ó ti kú ara ó ti máa gbọ̀n gbogbo sísẹ̀mù ló ti dàrú tó bá sì jásí pé ẹni tó mọ̀ pé o lè dámú ni ọ̀kọ̀ láti fọ́ lórí kí gbogbo yẹn ó tán síbẹ̀ lórí social media irú ẹ̀ tí ń ṣẹlẹ̀ tí wọ́n ń gbé wá à ń rí n tí àwọn èèyàn dán wò kì í ṣe ìṣẹ̀lẹ̀ tí èèyàn máa fojú rí ànábì wa dákẹ́ kò fún lésì o kò fún lésì títí ń wà ànábì ò fún lésì àsìkò tó ọkọ̀ dá sílé tiẹ̀ ó lọ. ọwọ́ àbùṣe gàdá falamma kana bada dhalika lẹ́yìn ìgbà tó ti béèrè ìbéèrè yẹn ré kọjá bọ́ sẹ́yìn tán àtàwù ọba tó wá bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam fakọ́ọ́l ó sì sọ pé inna alladhi sa'alituka anhu dájúdájú èyí tí mo bi ọ́ léèrè nípa rẹ̀ níjọ́ òní tó fèsì kọ́dí tùlí tùbíhì wọ́n ti fi dán mi wò ó. ìbéèrè tí mo bí ọ́ lè ń jó ní tó fèsì àdánwò ẹ̀ ti ṣẹlẹ̀ sí mi. kọ́d òptùlì ìtú bìhì kọ́d òptùlì ìtú bìhì wọ́n ti fi dán mi wò ó ti ṣẹlẹ̀ nínú ilé mi. ó ní sọ̀rọ̀ nábì mi o èmi ń ka ni o mò ń túmọ̀ ni o má sì gbọ́ o ó ti yọ àbí kí ni mo ń ṣe mò ń kà ni o. ها فأنزل الله عز وجل هؤلاء الآيات في سورة النور ni Allah wá sọ àwọn àáyà wọ̀nyí kalẹ̀ nínú súrọ́tù Nur àyà náà ọ lọ kà fún ara rẹ nínú sùrọ́tù nùr àyà ẹlẹ́ẹ̀kẹfà títí dórí àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án lọ́lọ́run fi wá dìskọ́sì kíyàwó ẹni ká fẹ̀sùn kàn án ó ṣe sì náà kí ni ìdájọ́ tó rọ̀ mọ́ sùrọ́tù nùr wá sọ̀kalẹ̀ lórí ẹ̀. láti àyà kẹfà sí àyà kẹsàn-án ní ìwúlẹ̀ níkà fún ọ torí wípé ìtumọ̀ rẹ̀ ó ti rọrùn mo ti túmọ̀ dídá lùkùránì lọ wò ń bẹ̀ ọba ń bẹ̀. fátàlà húnà alẹ́ yìí ah ó yẹ kí n kà kankan bẹ́ẹ̀ wò mí tiẹ̀ ní kà tán ó yẹ kí n kà kankan bẹ́ẹ̀ mo ti rí sígínà kan pé ó yẹ kí n kà kankan bẹ́ẹ̀ ẹ lọ ẹ lọ open mobile app yín Quran ó yẹ kí n kà kankan bẹ́ẹ̀ suratu nuru àbí twenty four six to nine six to nine. Mm. tọ̀ Allah ní walladhina yarumuna azwajahum àwọn tí wọ́n sọ òkò ṣìnà mọ́ ìyàwó wọn àwọn tí wọ́n sọ pé ìyàwó àwọn ó ṣe zìnà gẹ́gẹ́ bọ́kùnrin yìí ṣe wí pé ìbéèrè tó ń béèrè ń jó ní pé tọkùnrin kan bá bá ìyàwó rẹ lábẹ́ abánirọ́ọ̀nù tó ń pò mọ́lẹ̀ lọ́wọ́ kí ni kó ṣe wá padà dé o kí ló ṣe o ó fi kan ta ìyàwó wàlámù yẹkùn láhùn ìmọ̀lọ́là díìnì ọgbọ́n ògbé ìmọ̀lọ́là díìnì ọgbọ́n ògbé túwò nǹkan ọkọ ìyàwó ni o ó lóun rí abánirọ́ọ̀nù tí ń po ìyàwó òun mọ́lẹ̀ òfin wá sọ wípé kìí ṣèwọ nìkan ló wù ṣèwọ nìkan nìkan àlè ló ti ẹnìkan ọ gbọ́dọ̀ mú ọkùnrin mẹ́ta wá pẹ̀lú rẹ̀ tí wọ́n sọ pé àwọn rí báyìí tí wọ́n ń pora wọn mọ́lẹ̀ tí kálámù tó wọnú go tàdá. ẹ̀yin tẹ́ wà á jẹ́rìí ẹnìkan ò ní dákẹ́ẹ̀kan sọ pé ẹ wọ́n sùn léra wọn lọ́wọ́ yín o pásítọ̀ àìmọye àsùnlé tí ò yọ nǹkan kan ah, ọmọ ẹ̀sùn tó fi kan yẹn ni ẹ̀sùn tí ó la ẹ̀mí lọ ẹ̀sùn tí ó la gbígbẹ̀mí èèyàn lọ lọ́wàá kàn sọ tabu ẹ báwọn níbi tó ga sí pọ́kùnrin míì ọkàn lè wo sùsù kó ní à ah, òyìn sì rí ké mo kó bọ́ ọ. tí ó sì lọ sọ fún àwọn ẹbí rẹ̀ wípé ẹ wò ó ọmọ yín ń yàlè. Islam wá sọ pé not only you lọ sọ bẹ́ẹ̀ ìwọ and three others ìwọ and three others. sọ wá rẹ̀yìn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ká sọ pé ọ̀wà arọ́kùnrin mẹ́ta ń tòsí tí ó jẹ́rìí sí kinní yẹn obìnrin méjì ọ̀wà fi kún mẹ́ta obìnrin méjì ni ó dúró ọkùnrin kan torí pé ó ṣe káwọn ọkùnrin mọ̀ sí ń lé àwọn ìyá onírú àwọn ìyá aláta àwọn ìyá àwọn lọ́wọ́ bá pín ọ pé ìyá ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ kó tó fà yọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ ká ọ̀pá yẹn mọ́ bẹ́ẹ̀ o wọ́n gbọ́dọ̀ ká ọ̀pá mọ́ bẹ́ẹ̀ ẹ̀mí lẹ fẹ́ gbà ẹ̀mí ẹ̀mí ènìyàn tó bá fi jẹ̀bi ẹ̀sùn ó ti gbọ́jọ́ ọkú ẹ̀ nìyẹn ó gbọ́jọ́ ọkú ẹ̀ nìyẹn yùnkíyùnkí yẹn wọ́n gbọ́dọ̀ fojú méjèèjì báyìí ojú méjèèjì tọ́lọ́ ń fún wọn wọ́n gbọ́dọ̀ fi rí not camera not what not camera not camera gbogbo àwọn àfáàyè ló sọ bẹ́ẹ̀ not camera camera o camera kò replace ẹlẹ́rìí mẹ́rin gbogbo camera ayé kò replace ẹlẹ́rìí mẹ́rin. tó ní o ti ní android lọ́wọ́ olóò ti ní android lọ́wọ́ ọwọ́ á lùgọ́ sójú window bí ọdẹ ọ̀tàn rẹ̀ jẹ ọkàn wo fíìmù yà ó tún wá jẹ̀yà ó ṣe kí ni ìwọ tó o bá kámẹ́rà ẹ tí ń ṣe sìnà ó tún jẹ̀yà tiẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ torí pé ọ̀wọ́ èèyàn mẹ́rin lọ́lọ́run fi orí ṣẹlẹ̀ yẹn not gbogbo ayé ìríkùrí ni ìríkùrí ni tó fi mọ̀ pé òfin Ọlọ́run yàtọ̀ sí òfin ènìyàn nìyẹn ní kóòtù òfin ènìyàn tó bá ti mú kámẹ́rà wá adájọ́ sọ pé a òótọ́ ni wọ́n bára wọn sùn ó lẹ́rìí lọ́wọ́ ní kóòtù sẹ̀ríà wọ́n ní ẹ bá ní dá ọkùnrin ẹ dá dùbúlẹ̀ dá dọ̀bálẹ̀ dá dọ̀bálẹ̀ dá dọ̀bálẹ̀ ẹ èyí tẹ́ ẹ máa ń lùyàn ẹ lọ kó wá ó jẹ pankẹ́rẹ́ ní kóòtù kó tó kú insha Allah ìwọ tó o bá fi kámẹ́rà rìkọ́ọ̀dù zìnà tó o bá fi kámẹ́rà tó o fi rìkọ́ọ̀dù zìnà adájọ́ mọ̀ọ́mọ̀ kakuléètì iye kòbókò tó jẹ. ọmọ pé láyé rẹ <laughs> láyé rẹ ọmọ tó mọ̀ fi kámẹ́rà yà. Allah nìkan ló lè mò ń ṣìnà Allah nìkan ló lè tú àṣírí ó ń ṣìnà not you. ọ nídìí kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ ṣe pólíìsì ẹnìkankan káàkiri ò nídìí ẹ̀ ọkàn lọ kó rẹ sínú wàhálà ọwá lọ ọwá lọ o ti torí ìyún ọwá lọ ra CCTV kámẹ́rà owó tó yẹ kó o fi ra nǹkan wá sínú ilé ọlọ́run wọ́n wá fi ra cctv kámẹ́rà pé wọ́n sọ fún wọn pé ọkùnrin kan máa ń wálé tó ọba ti jáde kí máa wá bọ ọrọ́ọ̀nù ìyàwó rẹ̀ wọ́n wá lọ ra cctv kámẹ́rà kò kò bí ìjìyà ṣẹ̀ríyà fún obìnrin yẹn kò bí fún kò sí adájọ́ tí wọ́n sọ pé ẹ lọ jẹ́ yàtọ̀ rí pé àwa rí inú kámẹ́rà pé wọ́n wọ́n wọ́n rọ̀nù ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin mẹ́rin tójú yín ríran tẹ́ ẹ sọ fún ilé ẹjọ́ wípé ojú mi kòrókòró báyìí ni mo fi rí kálámù rẹ̀ kálámù ọkùnrin yìí ẹ́ ó sì wọnú go tàdá obìnrin yìí wàláì mórí bẹ́ẹ̀ wọ́n ti jẹ́rìí tiẹ̀ nu ẹnì kejì náà bọ̀ bẹ́ẹ̀ wàláì mórí bẹ́ẹ̀ òun náà sọ tiẹ̀ náà tẹ́sí pé mẹ́rin ló fi já sí pé tó wo táìmù gbà kan táwọn kan táwọn kan ń pín fídíò orí ibú kan káàkiri íńtánẹ́ẹ̀tì mo dìde tòun ti bó ṣe já sí pé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí èmi àti àìsọ̀rẹ́ ààrẹ rí èmi àti ẹni tí wọ́n ń gbé fídíò ẹ̀ káàkiri iṣẹ́ ààrẹ rí onísúfì ni onísúná lèmi àmọ́ mo fẹ́ dáàbò bo ṣẹ̀rí ọlọ́run mo fẹ́ ṣe kí ni mo fẹ́ dáàbò bo ṣẹ̀rí ọlọ́run èmi mo kọ́kọ́ ríra mi tí mo dìde tí mo ní nínú ṣẹ̀rí ìsìláàmù àìfi kámẹ́rà mú ṣìnà a lè fi kámẹ́rà mú olè torí pé olè ọwọ́ nìkan lẹ́ẹ̀gì kì í sẹ́mi ẹ̀ lẹ́fẹ́ gbà ọwọ́ nìkan lẹ́sẹ̀ kí ni lẹ́ẹ̀gì yóò sì máa ṣẹ̀mí lọ ṣùgbọ́n ní ṣìnà tó dàbí lẹ́kọ̀ọ́ ẹ̀mí lẹ́fẹ́ gbà. àlù kamẹra sọlọ́lọ́run fi sọ wípé ìwọ tó o fẹ́ fi ẹ̀sùn zìnà kan ìyàwó rẹ tó o lọ bọ́kùnrin lórí rẹ̀ kìí ṣèwọ nìkan lórí o ọlọ́wọ́ ọkùnrin mẹ́ta wá o ọlọ́wọ́ ní wọ́lẹ̀dínà yẹ̀rùmúnà àzíwájáhùn àwọn tí wọ́n sọ òkò sìnà lùyàwó wọn wàlámúyẹ̀kún làhùn ṣùhàdá. kò ní wà lámúyẹ̀kún làhùn kámẹ́rà ṣùhádà èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn ló ń jẹ́ ṣùhádà ò lè sábì kámẹ́rà ilá àǹfùsàhùn àmọ́ ń gbà dé kò rí yẹn mẹ́ta mú wá afárá nìkan ṣé kò ní lọ bẹ́ẹ̀ bọ́kọ ìbọ́kọ ló pera rẹ̀ ó sì lórí ọkùnrin kan lórí ìyàwó rẹ̀ olóòfojú ẹ̀ méjèèjì rí báyìí fi ń pò mọ́lẹ̀ tí kálámù wọnú ògo tàdá ó ti sọ eléyìí náà ò lọ bẹ́ẹ̀ o ò rí yẹn mẹ́ta mú lọ́wọ́ àbí kò sí problem ìwọ ní alternative oníkíni torí pọ́kọ ní ọ fẹ́ pé ìbá sọkọ lo ṣàtọ́jú ràn ẹnìkan nínú yín wá bá mi ń jọ kan ó ṣàtọ́jú ràn ládùúgbò wọn ó wá bá mi nítorí fi yẹ kó o láàfáà tó gbádùn nù kí wọn náà sì mọ̀ wọn ara rẹ̀ ó ní ẹnìkan bẹ ládùúgbò àwọn máa ń ṣiṣẹ́ ọdẹ ọkùnrin kan náà tó wá ń bẹ ní àdúgbò àwọn tóun yẹn ṣiṣẹ́ ọdẹ okay tí ètí ń ṣiṣẹ́ ọdẹ bá ti wá lọ sóko ọdẹ rẹ̀ lálẹ́ èyí nébọ̀ rẹ̀ yóò òun máa ṣe náìtì ní ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ìyàwó ọdẹ tó bá ti wá di kùbẹ́ẹ̀lì ṣubú yìí yóò wà bọ́ọ̀ta ó lóun wá tiẹ̀ wá káyé ìgbà tí òun ti máa ń rí i ó ní á ah! wá ń dun òun wọ́n wò pé Ah, ọkùnrin ọdẹ yìí àwọn jọmọ kírun ni ó yẹ kó wọn ṣàánú ẹ òun ó pè é òun ó sọ fún pé kó lọ bí ẹni tó lọ láì lọ kó wá padà wálé torí pé kíní ti di ojoojúmọ́ nínú wa ni ẹ gbọ́ o sọ̀rọ̀ kan fáwọn wípé ohunkóhun tó o bá fẹ́ ṣe tó o tí ì gbọ́ tó o tí ì nímọ̀ rẹ̀ kọ́kọ́ nímọ̀ ẹ̀ náà ni o bó ṣe gbéra nu ọba àwọn bá bá mi mo ní sọ́ọ̀sá sì sọ fún ọdẹ ó ní òun ò tí ì sọ fún un mo ní ọlọ́run kú ọyọ gbójú kú ń bẹ́ẹ̀ ń tẹ́sí sọnù gbé kíni gbójú kúrò níbẹ̀ kò kàn ọ́ kò kàn ọ́ o yóò mọ sáyún ẹ lọ kò kàn ọ́ gbójú kúrò ń bẹ́ẹ̀ bọ́ọ̀bà gbójú kúrò ń bẹ́ẹ̀ ọ́ jẹ́nu ìyá rẹ̀ ìwọ náà ṣe kí ni ọ́ jẹ́ nínú ìyá rẹ̀ gbójú kúrò ń bẹ́ẹ̀ ni o ohun tá a rí tá a sọ pé àrí ni o kò kàn ọ́ kò kàn ọ́ èè sọkọ o tó bá ká sí pé wọ́n wá lọ́kọ lò lórí nǹkan o ọlọ́run tún ní kó o mú yàn mẹ́ta kúnra bóun ti wọ tí wòye sọkọ bóun ló sì rí yàn mẹ́ta mú wá ẹ́ kí ni pírọ́blẹ́mù rẹ wọ́n yanjú ara wọn wọ́n ń ara wọn kí á lọ́kàn ọ̀ <laughs> àbí kí ló kàn wọ́n ń sáfìsì ara wọn kí á ló kàn wọ́n mẹ́. kò kàn ọ́ nà mo kú tọrọ ara rẹ ni tó fi ká sí pé oníwàásí ò gbọdọ̀ mọ̀ ṣe wáàsí kọ́ mọ̀ dá lórí pé lágbájá àti lágbájá wọ́n mọ̀ ṣe sìnà tàmẹ̀dọ̀ àti lámọ́ní wọ́n mọ̀ bára wọn sùn à ó dáràn kò kàn ọ́ ẹ má ṣe sìnà níwọ̀ ọmọ sọ́ǹtì ẹ̀ ẹ má ṣe sìnà lọ́sọ̀ọ́. ọlọ́run òyìn yàn pé wá tàṣírí wọn tó bá sì fẹ́ẹ́ tú ọlọ́run yóò burú tẹ̀lé mẹ́jẹ̀mú tó fi tú ẹgbẹ́ náà pè mẹ́rin tẹ̀ jẹ́ olófòfó tàṣírí tàṣírí ẹgbẹ́ náà jẹ́ mẹ́rin kò parí bí bọ́ ọjọ́ kọ wáyàn mẹ́ta kúnra. ilá anfusahum ẹni tó sọ òkò sìnà mọ́yàwó rẹ̀ tí ò rẹ́ lòmíì ìyẹn mẹ́ta míì kúnra tí ó jẹ́rìí sí tó náà rí ìrìkúrì tó rí òun òkè o in the alternative fàṣàhádàtú ahadihim àríbáwù ṣàhádàtí billah ìjẹ́rìí ẹnìkan nínú wọn ìjẹ́rìí ọkọ ìyàwó yẹn yóò wàá mú wálé ẹ̀mẹ́rin sẹ́ẹ̀ pé èèyàn mẹ́rin ni ọlọ́ọ̀ni kò pòfáìdì àbí kò wá rí èèyàn mẹ́rin yóò wá fi aláwọ̀ búra lẹ́ẹ̀mẹ́rin dípò èèyàn mẹ́rin yóò wá fi aláwọ̀ búra pé wàláhi tàláhi mo rí ọkùnrin tí kálámù rẹ̀ wọnú ògo tàdá obìnrin ìyàwó mi ẹni wàláhi tàláhi mo rí ọkùnrin tí kálámù rẹ̀ tó wọnú ògo tàdá obìnrin yìí ó di méjì wàláhì tàláì mo rí ọkùnrin yìí tí kálámù rẹ tó wọnú ìgò tàdá obìnrin yìí ó di mẹ́ta wàláhì tàláì mo rí kálámù ọkùnrin tó wọnú ìgò tàdá obìnrin yìí ó pé mélòó mẹ́rin kò parí o innahu lamina sadiqin bí ó ṣe wá wí búra yẹn ni pé yóò ní wàláhì olódodo ni mí o ntí mo rí rèé o wàláì olódodo ni mí o ohun tí mo rí rèé o yóò wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin tó bá ti á wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹrin tán wàlíkọ́ mi sá ó tún wá kú gbólóhùn kan tí ó wí lẹ́ẹ̀karùn-ún anna làánàtà lọ́ọ̀yà léyìí yóò wá fẹnu ara ẹ̀ sọ pé kí ìgbèjìnà sí kí ọlọ́run kọ́ máa bá òun ìgbèjìnà sí kí ọlọ́run kọ́ máa ṣe kí ni nǹkan náà mínàlíkà zibin bí ó bá jẹ́ pé òkúrọ́ ni òun. ọ̀kan lè fọ ọlọ́run búra kó lọ bẹ́ẹ̀ wà láìta láìsí pọ̀ lórí èyí lórí social media aksam tún bẹ̀rọ bìlìkàbà wàláhi tàláì wàláhi tàláì ó ti pọ̀ ó fi lánàkún ó fi lánàkún. lẹ́yìn tó bá fi Allah búra lẹ́ẹ̀mẹ́rin tán ọ wà á sọ pé the fifth statement tó wà sọ ni pé ọlọ́run ò ṣẹ́bi lémi bí mo bá wà nínú àwọn òkùnrán lórí ọ̀rọ̀ yìí ọ ẹnu ara ẹ náà lè sọ ẹbẹ ẹnu ara ẹ lọ sọ pé orí ìyàwó rẹ ti ń ṣe sí iná ọ wí jálẹ̀ bá náà níjàre ọkùnrin yìí. ayẹlẹ kẹjọ wọ̀yẹ́dìrọ̀hù àníhá alẹ́ àdáàbà. nígbà tọkùnrin yẹn ti wí yẹn tán obìnrin náà ti wá dúró báyìí sọgbọn tí ọkọ rẹ sọ ó ní mo ti gbọ́ nítòkù ni pé kárí ọmọlẹ ká kó kò títí ẹ̀mí rẹ ó fi bọ́ ohun tá a lè fi wá ṣe dáríwulẹ̀ azab ohun tá a fi gbéyà yẹn kúrò fún ọ tá a fi nífìyà jí ọ òun ni pé wọ́n náà àǹtẹ́síhada àríbá ṣahadatin billahi innahu laminal kadhibin ohun tá a fi ní rí ọmọlẹ̀ pẹ̀lú tọkọ rẹ sọ yìí ẹ́ ṣé bẹ́ẹ̀ lórí tó kí bẹ́ẹ̀ ló bá rí ká lọ gbẹ́lẹ̀ ká rí ọmọlẹ̀ délàjì ara lóòyẹ̀ ká ké sí àwọn tó mọ̀ kó sọ. So kì í sọ kò gbúlùtù o kò gbúlùtù kọ́ o akọ òkúta ní o akọ òkúta ní o ẹ tipa ni ó jálẹ̀ truck ni ó jálẹ̀ <laughs> full load truck Double, double tipa ni ó jálẹ̀ are you ready for that? tó bá ní i'm not ready for that o i'm not ready for that ok tó o bá ti ready fún yẹn ìwọ náà ọ wà fẹnu ara ẹ sọ nǹkan yìí kí ni ó sọ yóò sọ yìí pé mo fi aláwọ jẹ́rìí wípé òpùrọ́ lọ́kọ mi ení mo fi aláwọ jẹ́rìí pé òpùrọ́ lọ́kọ mi èjì mo fi aláwọ jẹ́rìí pé òpùrọ́ lọ́kọ mi ẹ̀ta mo fi Allah jẹ́rìí pé òpùrọ́ lọ́kọ mi lórí ntọ́sọ yìí ẹ̀rin yi mi sà ayẹlẹ́ kẹsàn-án nìyẹn o wàlíkọ́ mi sà òun náà wà wí gbólóhùn ìkarùn wípé anna gàdàbà lọ́yà aléyà nǹkan náà mi náà sọ ọ̀dìkì yóò àní ọlọ́wọ́ bínú sí mi tó jẹ́ pé òdodo ni ọkùnrin sọ. Allah òun yóò sọ bẹ́ẹ̀ o gbénú sí mi tó bá jẹ́ pé òdodo lọkùnrin sọ hádìí ṣẹ̀rí àtùnà èyí ni òfin wá o èyí ni òfin wá o kó o lè mọ̀ pé mọ́kàn mọ́kàn wọ ọmọ rẹ sunsunsunsunsunsun kó o sọ pé ìyá ẹ̀ lọ gbóyún wá ni o pé ọ̀mẹ́ni tó jọ o kó wá máa ní ah, ọmọ tí ò jọ bàbá tí ò jọ yá àlè ló jọ ọmọ àlè ni má sọ bẹ́ẹ̀ mọ́ o èyí tó ti sọ bọ́ sẹ́yìn tọrọ àforíjì lórí rẹ o òfin tí ń bẹ lórí ẹ̀ láti kàbọ́ ọ̀tá yìí o láti inú Qur'an ọkùnrin yìí ìbéèrè tó béèrè ládọ́wọ́ yẹn wá padà ṣẹlẹ̀ sí tó wá padà wá wá pé òǹkà ọkùnrin mọ́rí òun ló bí àyà tó sọ̀kalẹ̀ fatalahunna alayhi mo ti bọ́ sínú àdìsí báyìí o na alayhi ànábì wa ka àwọn àyà náà fún wa wa wá àádọ́hù wa ṣe wá sí fún pé ha ọ̀rọ̀ yìí lé o wá zakarahu ọ̀rọ̀ létí bí ọlọ́run bá ṣe le tó wá akabaráhu ó wá ń sọ fún pé. anna azaba duniya ahwanu min azabil akhirah ìyà ilé ayé fúyẹ́ sí ìyà àtọ̀run o kọ́ ọ̀fẹ́ kan ṣe ń tà ní ọ̀ṣẹ́ láyé lórí ẹ̀sùn burúkú tó fi kan ìyàwó rẹ kọ́ dẹni làánà láyé. ó kéré sí kó ga sí pé ọwọ́ àfìtì jù kánú ọwọ́ àtẹrí sépè ń tọ́bádọ́jọ́ àlèkè àmọ́ yóò yíwọ́ fún ọ o. kẹ́ẹ̀jẹ̀ ya ìwọ́ tó parọ́ ọ̀sìn náà mẹ́rin láyé ó kéré sí ìyàtọ̀ jẹ́ lọ́rùn o. kọ́ọ́l arákùnrin wa sọ pé wálé bíi bá afakabilẹ̀ hàkì. mo fi ẹni tó fi òdodo gbé ọ dìde ẹni tó fi òdodo rán ọ níṣẹ́ mo fi búra fún ọ máa kazaptu àlèyà mi ò parọ́ mọ́ èmi ò ṣe kí ni èmi ò parọ́ mọ́ ok ànábì tún kọjú sóbìnrin fún mọdà áhà ànábì tún pe obìnrin ìyá alágbájá o máa gbọ́ mi o fáwọn àádọ́ ha. kò sì wá sí fóun náà wọ́n lọ kára ha ọ̀rọ̀ létí ọ̀rọ̀ ọlọ́run wà àkàbára ha ó tún sọ fóun náà pé anna azaba dúnìyà ahùwànùmínà azabil àkìrọ̀ ìyáálé ayé sẹ́pẹ́rẹ́ sí o. nígbà tọkọ ẹ fẹ̀sùn ṣìnà kàn ọ yìí kó tó o sì mọ̀ lọ́dọ̀ ara rẹ pé o ṣe ṣìnà. kárí ọmọ lẹ̀ lóòyẹ̀ dé ìlàjì ara kápá wọn tí ó kú ọ lóko títí èmi fi bọ́ lára rẹ sórí ìrora tó rí mbẹ yẹn pain tó rí mbẹ yẹn ó fúyẹ́ o tọ́ọ̀bà jẹ̀yà sìnà lọ́rùn yóò jù lọ o. gẹ́gẹ́ pé tọ́ba dá sí pé ń tọ́ sọ nípa ìyàwó yóò jẹ́ kó o jẹ ìyá ẹni tó parọ́ sinamọ́ ni tí í ṣe kòbókò eighty ọmọ fúyẹ́ sí làánà tó o fẹ́ tọrọ yìí o ànábì sọ tọkọ fún ọkọ ó sọ síyàwó fún tíyàwó kọ́ ọ láti obìnrin sọ pé láà wálẹ́dì bá àṣàkàbẹ̀lẹ̀ hàk ó ní nóò. No! no mo fi ẹni tó fi òdodo rán ọ níṣẹ́ búra fún ọ innahu lakadhibun òpùrọ́ ni. <laughs> nǹkan ń bẹ ó dojú ẹ ó ṣe kí ni ó dojú ẹ sóòrí pé àfikún orí kálámù kó wọnú gùn tàdá báyìí. Sori báyìí nìsín àti kó orí kálámù kó ṣe kíni kó wọnú go tàdá ọba wọn lórí ara wọn kò tí ì túmọ̀ sí pé kálámù wọnú go tàdá azina azina tó ní hadu tó ní jìyà tí sẹ̀rí àgbékalẹ̀ fún kálámù gbọ́dọ̀ wọnú go tàdá ọkọ lòun rí i. ọkọ fọlọ́n búra ó lódodo lòun ń sọ ìyàwó ní no òun náà fọlọ́n búra ó ní òun ta ni ọ̀ àjẹ́rìí wọn báyìí o ila alọ. ànábì wa ní tọ́ èmi ti ṣe tó yẹ kí n ṣe mo ti ṣe wáàsí fún yín pé kí ọba gasi pé wọ́n parọ́ sí lọ́mọ ni kálù ọ̀nkó bò kó eighty ọba yẹ pé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà bẹ́ẹ̀ lórí kárí ọ̀mọ́lẹ̀ lóòyẹ̀ ká fi òkò sọ ọ́ di ẹni mímọ́ lọ́dọ̀ ọlọ́run á tún kírun sí ọlá gan tá a bá yanjú ẹ̀ tán á kírun sí ọlá so ó sì ráforíjì ọlọ́run ó rí kí ọlọ́run náà tí ìwọ kọ̀ tó jẹ́wọ́ tí ìwọ náà kọ̀ tó jẹ́wọ́ ọ̀dà o ọ̀ya mr man bẹ̀rẹ̀ fàṣẹ́hìdà àríbá aṣáhàdá ti bìlà ìlọ́ba ni mo fi Allah jẹ́rìí o dájúdájú mo wà nínú àwọn olódodo lórí ọ̀rọ̀ yìí o èní mo fi Allah jẹ́rìí o. dájúdájú mo wà nínú olódodo lórí ọ̀rọ̀ o èjì mo fi Allah jẹ́rìí dájúdájú mo wà nínú olódodo lórí ọ̀rọ̀ yìí ẹ̀ta mo fi Allah jẹ́rìí mo wà nínú olódodo lórí ọ̀rọ̀ yìí ó mẹ́rin wàlẹ̀ kọ́ mi sa àìníráforíjì ọlọ́run kọ́ máa bá òun tó ń bá jẹ́ ọ̀kan nínú àwọn òkùrọ̀ lórí ọ̀rọ̀ yìí. fún masana bíi mariha ó wá fi obìnrin yẹn ṣe nàmbà two òun náà sọ pé fàṣáhìdátì àríbá ṣahádátì bíláì fàṣáhìdátì àríbá ṣahádátì bíláì ìnáhu lamina lè òun náà sọ pé mo fi Allah jẹ́rìí. dájúdájú ọkọ yìí ọkọ mi ọ wà nínú àwọn òkùrọ̀ lórí ọ̀rọ̀ yìí òde ni mo fi aláwọ̀ jẹ́rìí òkùrọ̀ lọkọ mi lórí ọrọ yìí èjì mo fi aláwọ̀ jẹ́rìí òkùrọ̀ lọkọ mi lórí ọrọ yìí ẹ̀ta mo fi aláwọ̀ jẹ́rìí òkùrọ̀ lọkọ mi lórí ọ̀rọ̀ yìí ẹ̀rin wàlíkọ́ mi sa gbà tó délẹ̀ karùn-ún anna gàdàbà lọ́ọ̀ àlè ìhà. nǹkan náà mìíràn sọ̀dìkì ọ̀wá ni kí ìbínú ọlọ́run kọ́ máa òun o bọ́ bá já sí pé ọkọ̀ òun wà nú àwọn olódodo bọ́ bẹ́ẹ̀ ṣe ṣe nù o bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn o èyí èyí DNA test DNA test o kò sí ntọ́kàn islamu làwa ń sọ fún ọ yìí o wọ́n ti yí ọ ṣọ́ọ̀ṣì dna test rẹ tó lọ ṣéun tá à ń sọ fún ọ pé hundred percent guarantee ni tá à ń sọ fún ọ bẹ́ẹ̀. fúnmọ́ fàràkọ́ báyìnàwùmá fúnmọ́ fàràkọ́ báyìnàwùmá wọ́n ṣẹ́bi léra wọn tán ànábì ní báyìí ẹ̀túká. E ìwọ ìyàwó gbalé yín lọ ìwọ ọkọ gbalé tiẹ̀ náà lọ gbalé tiẹ̀ náà lọ òpin ya ti dé báyìí láíláí òpin ya ṣe kí ni ó ti dé báyìí láíláí tí ìbálòpọ̀ yẹn bá di oyún ìyá òun ló ní ọmọ òun ìyá òun ló ṣe kí ni òun ló ní ọmọ òun tó bá di oyún ló ní ọmọ òun. mo rò pé o gbọ́ àdìsí yìí dáadáa so ó lè sọ ẹnu rẹ ọkàn ní máa yanu padà kọ́ ọmọ ní ẹlẹ́ẹ̀ ó ń ṣìnà ẹlẹ́ẹ̀ ó ń ṣìnà hmm. ó sì lè máa sọ ojú rẹ ọba tí láwọn kan tó fẹ́ ṣèbàjẹ́ ó tẹsẹ̀ mọ́rin tí ọmọ bá tiẹ̀ lọ ẹ má kó bá mi ibo ní ti rí yẹn mẹ́ta tí ń fi kúnra mi. ṣé wọn ò níṣẹ́ ni démi sí gálá ìníṣẹ́ kí n tó wá ríyàn mẹ́ta tí ò níṣẹ́ ó lè tẹsẹ̀ mọ́rìn sórí zina zina ọlọ́run ní mọ́ táṣìírí rẹ̀ táṣìírí zina bá fẹ́ tú. àṣírí ìsìnà tó tú lásìkò ànábì sallallahu alayhi wa sallam ó tú bìlẹ̀ ìtìrọ́f wàzùhúrú lẹ́hàmìlì láàbì ṣahada wà ìǹkànnà ti ṣahada min ma yu'rafu bihi az-zina. àṣírí zìnà tó tú lásìkò ànẹ́bì sallallahu alayhi wa sallam ọ̀nà mẹ́ta làṣírí máa ń gbà tú according to sharia ọ̀nà àkọ́kọ́ ní al-i'tiraf jíjẹ́wọ́ jíjẹ́wọ́ ọ̀nà kejì òun ni luhurul hamli kóyún ó yọ oyún a máa tú àṣírí ìzìnà ọ̀nà kẹta ní aṣahada àwọn olùjẹ́rìí mẹ́rin ọ̀gbọ́rọ̀ mi yé lásìkò ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam títí di òní méjì ń bẹ lárí rẹ́kọ̀dù kó ṣẹlẹ̀ méjì ń bẹ ló ti ṣẹlẹ̀. èyí tó sì ṣẹlẹ̀ náà ni al-i'tiraf ẹni tó ṣe zìnà tó sì wá fúnra ara rẹ̀ jẹ́wọ́ maiz alimaiz ó ṣe zìnà ó wá fúnra ara rẹ̀ jẹ́wọ́ àti obìnrin kan tí ìrántí ọkọ tiẹ̀ òun náà wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní wà nàbì ó ní mo ṣe zìnà. oyún zìnà sì ni mo ní. tánẹ́bí fi kúrò láyé kò tí ì sí kò sàkọọ́lẹ̀ rẹ̀ tá a ti rí kà tá a ti rí gbọ́ wípé wọ́n mú oníṣìnà kan o nípasẹ̀ ẹlẹ́rìí mẹ́rin kò sí. lásìkò Abubakari ààrí gbọ́ ààrí kà wípé wọ́n mú oníṣìnà kan o nípasẹ̀ ẹlẹ́rìí mẹ́rin lásìkò Umaru àárí kà pé wọ́n mú oníṣìná kan o nípasẹ̀ ẹlẹ́rìí mẹ́rin lásìkò ali títítítítítítítí di òní olónìí ní Saudi Arabia tánàbí ti ṣẹ̀mí àti ní other countries ẹ̀ ń bá ṣe sìnà tó fẹ́ jẹ́wọ́ ní máa jẹ́wọ́ ní máa jẹ́wọ́ ara rẹ̀ you are not a police of zina. You are not a police of zina and you are not allowed to be a zina police. Kò sí ntọ́kàn ọ́, máa bá tiẹ̀ lọ. Jónísì náà jẹ́wọ́ ara rẹ̀. Tóńsì náà bá ti jẹ́wọ́ ara rẹ̀. Tún máa wò kó lè mọ̀ wípé ẹ bá jẹ́wọ́ náà wọ́n jẹ́ yàlàyé èyí tí ò jẹ́wọ́ ń lọ dé báyẹ̀ lọ́rùn nígbà tí mọ́ ìzì wá tọ́lọ́ ń ṣe sìnà ànábì ò béèrè ta ló bá ṣe sìnà lọ́wọ́ rẹ̀. kò sádà sìnà sí sìnà máa ń involve two parties ọkùnrin àti obìnrin ọkùnrin ló wá ń ṣe sìnà ànábì ò ní ta ló bá ṣe kò béèrè àti béèrè láti máa wá ountin káàkiri àti dé láti jiyàn pé ni o èmi kan o ìgbà kan o ọkọ̀ sáàsùn o torí o irọ́ kún ẹnu ọmọnìyàn irọ́ ó kún ẹnu ọmọnìyàn ju itọ́ lọ. ọkùnrin tó wá tó lóun ṣe sì náà àníbìkan kọ̀ǹfàmù pé sórí torí n tó ń sọ yìí ìjìyà ẹ̀ lágbára ó dó síwájú ànábì báyìí ó fèsì ẹ̀ báyìí ó ní ìwà ànábì mo ṣe zìnà ànábì sì kọjú báyìí ó yí gbẹ báyìí má kó bá mi gẹ́gẹ́ mi mo jókòó mi ó tún wá bá ànábì báyìí ó ní ànábì àní zìnà ànábì tó ń ṣe báyìí. afẹ́ practicalize ní tàbí ṣe. ànábì tún kọ gúsọ yìí ó tún wá bá ànábì ń bẹ̀ ó tún sọ the same thing ànábì tún jíjú kúrò ń bẹ̀ ó tún jígú sí igun kẹrin wọ́n ní àní mo ṣe zìnà ànábì wa ń sọ fáwọn sàábé ó sọ̀rọ̀ láàrin àwọn sàábé ni o kò wá kò wá bá o ànábì ni àbíhi jùnúnú ṣé ó ti ya wèrè rí tẹ́lẹ̀ wọ́n ní má bíhi jùnúnú kò ya wèrè o kò sí inú àwọn wèrè kò ya wèrè ànábì wa bi léèrè pé. ọmọ ìdájọ́ ọ̀sìnà kó o tó ṣe é pé ìwọ ni ó ní bẹ́ẹ̀ ni mo mọ̀. torí ìbéèrè tí wọ́n bí ẹni tó ṣe sìnà léèrè nù sórí ìrì ọ̀dàrú ṣé í ṣe pé o mùmú kù mu lọ́wọ́ á tí ọ lọ síbi kó o kí ẹlẹ́lẹ́ni mọ́lẹ̀. tó bá ga sí pé ìmúkùmú ló ìmúkùmú ló mu tàbí orí rẹ ti dàrú tàbí èdè kan ló mú ọ ò ní ìdájọ́ ọ̀tọ̀ ó ṣe kíni ò bákan náà ọ gbọ́dọ̀ tó ti mọ̀ án wípé èèwọ̀ ní kínní ẹni tí ò gbọ́ rí pé zina èèwọ̀ ni tó ṣe zina wọn ò ní jẹ́ńgà zina o wọ́n bá wí ni o wọ́n bá wí ni o torí wípé torí wípé kó lè yọ dáadáa sísìnà bá jẹ́ haramu nàìjíríà yóò wà nù constitution nàìjíríà pé èèwọ̀ ni àbí. àìsí ń bẹ́ẹ̀ rẹ̀ kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ìwọ ni zina ìjọba ni ó wà dáhùn fún yẹn lọ́jọ́ àlèkìyàmà èyí ti ṣe tẹ́ ẹ̀ jẹ́ kí ọmọ nàìjíríà mọ̀ pé zina is haram why gbogbo ẹ̀yin president tẹ́ ti lọ dórí buhari ẹ̀ rẹ̀ wájú ọlọ́run ẹ̀ jẹ́ kọ́ ọmọ nàìjíríà mọ̀ pé zina o haram ni ẹlẹ́mìíràn sọ fún wọn mọ̀ pé haram zina náà second term nìkan lẹ̀ ń polongo èmi lọ́kàn nìkan lẹ̀ ń pariwo ẹ má wọ̀rí ẹ lọ pàdé ọlọ́run àwọn òfin ọlọ́run tẹ́ ẹ̀ jẹ́ kí ọmọ nàìjíríà mọ̀ pé bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ fi jẹ́ kí ọmọ nàìjíríà dá èèwọ̀ mọ̀lé èèwọ̀ ah! ẹ sun ẹkún tó korò ẹ mọ̀ pé sí ilé ayé wa ẹ sọ pé kẹ́ ẹ jẹ́rú ilé ayé yín ó dájú kẹ́ ẹ jẹ́ pẹ́sidẹ́ǹtì lọ ní ọ̀ràn sìnà tó ga sí pé ó la ẹ̀mí lọ tàbí tó bá jẹ́ pábílẹ̀ kan ló ṣe ẹ̀ wá jẹ́ kọ́mọ nàìjíríà mọ̀ pé wọ̀ ni yàtọ̀ sí pé ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ tún wá sínú ẹ̀ lẹ̀ fún wọn ẹ sínú sínú lẹ̀ fún wọn kẹ́ ń bá fẹ́ ṣe kọ́ máa ṣe kí ń jẹ́ kó jẹ́ wọ̀ ń bá fẹ́ ṣe ọ máa ṣe you can go to hotel láti má fọ́ọ̀sì ẹ̀ láti má réèpù ẹ̀ tó ti sanwó a ti fún un lówó owó fẹ̀yìnlẹ̀ sínú ọ̀wọ́ kò wọ́ kò wọ́ police station ìjọba ó dáhùn fún un sọ wá rí bí ìjọba bá ti ń dáhùn tiẹ̀ bí ìjọba bá ti ń dáhùn tiẹ̀ ẹ́ ìwọ ti gbọ́ báyìí àbó ò tí ì gbọ́. kódà wọ́n ló ti gbọ́ tipẹ́tipẹ́ <laughs> wọ́n ló ti gbọ́ tipẹ́tipẹ́ ọwọ́ ti torí kójò ń pọ́ ọwọ́ ń tò ara ẹ́ o torí kójò ń pọ́ kóun rìn inú òjò wá wò pé òjò wulẹ̀ ń pa mí èwo làbúrò ṣẹ̀ṣẹ̀ máa tú ṣòkòtò kí ẹ̀fẹ̀ kan máa tù ara ta ni ọmọ pé yàtọ̀ ń bẹ láàrin omi òjò àtomi ìtọ̀ ìwọ ti gbọ́ pé haramu ni kódà kíjọba má pè ní haramu jìnnà sí torí pé ìjọba ò ní gbọ́ ọ lẹ̀ tọwọ́ ọlọ́run bá tì ọ́ ìwọ náà sì ní dóńdó pé ẹ̀yin pẹ́sidẹ́ǹtì ẹ má wọ̀rí mi níbà ń jẹ̀yà yín láíláí ọ̀nkálukú ni ó jẹ̀yà tiẹ̀ wájú ọlọ́run àwọn kálukú ni ó jẹ ìyàwájú ọlọ́run ọ̀rọ̀ zina kì í ṣàwàdà àzina kò sí nínú ẹ̀ṣẹ̀ kékeré ànitọ́dọ̀ bá ṣeéṣẹ́ ọ̀dọ́ tí ò tí ì fẹ́yàwó rí tí ò tí ì lọ́kọ rí kò gbókó ọgọ́rùn àwọn alumọ́pa alumọ́dálẹ́yìn tí wọ́n èé láàánú èèyàn lójú tí wọ́n tẹ́kùn ò nítumọ̀ sí. Si tó mi ẹ kúrò nítumọ̀ sí ni wọ́n rẹkọmẹ́ndì pé kí wọ́n lù ú wọ́n sì lu onítọ̀hún ní tàgédé ibi tí èrò pọ̀ sí èrò gbọ́dọ̀ pọ̀ ńbẹ̀ abala kan nínú abala àlù ọ gbọ́dọ̀ lọ witness yẹ kí ọ̀pá rẹ ti ń le tó fi ń dúró sẹ́sẹ̀ gẹ̀rẹ́ lálaalẹ́ kó o lè wá okùn tó so mọ́ ọ tàbí kó o lè mọ̀ bóyá ààwẹ̀ lókù tó mọ̀ gbà títí ó fi rí ọ̀nà àbáyọ sí bó ṣe ṣègbéyàwó. bó o bá sì jẹun tó ti ṣègbéyàwó rí wọ́n á lọ gbẹ́lẹ̀ bíi sọ́kàwé. So wọ́n wà á ní kó o bọ́ sínú ẹ̀ wọ́n wà á kó yèèpẹ̀ di yọ wà á yọ àdé bí ìdodo rẹ ìlàjì ara ìyókù wà lókè wọ́n wà á wọ̀ ní mask mask tí àwọn olè máa lò lóru wọ́n wà á fi bo ojú rẹ. tó o fi ní mọ ibi tó kò ti ń wá. bọ́mọ rẹ wà ní tó jùkò òní mọ bí bọ̀dẹ wà tó jùkò òní mọ bọ́rẹ̀ wà ní òní ọkọ̀ sáà para para para òní lè fọwọ́ kankan dìfẹ́ǹdì ẹ̀ agbárí ó fọ́ nígbà tó kò bá pọ̀ láìla muhammadu ẹ ẹ wo gàrámà yìí ẹ wo ìjìyà yìí bó ṣe tó ọwọ́ ló ní bọ́ìfrẹ́ǹdì olóò ní gẹ́frẹ́ǹdì kí ni ìtumọ̀ bọ́ìfrẹ́ǹdì gẹ́frẹ́ǹdì ìlà zani wà zaniya. illa zani wa zaniya. What is a boyfriend? Illa zani. What is a girlfriend? Illa zaniya. Onísìnà lọ́kùnrin ni boyfriend. Onísìnà lóbìnrin oní oní oní girlfriend. Ǹjẹ́ o gbọ́dọ̀ ilé ẹ̀kọ́ tí mo ṣe ní inú ọ̀sẹ̀ yìí? tí mo sọ pé ẹ̀yin tí ẹ̀ ń lọ sí ájì tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ájì nínú ọdún yìí mo discuss mátà kan ń bẹ̀ tó ga sí pé o lè mọ̀ ti ìgbọ́rí nípa hadith anabi tó sọ pé ẹni tó bá ṣe hajj man hajja ẹni tó bá ṣe hajj nítorí tọlọ́hún fálàmù yẹrùfù tí ò tó sí obìnrin lásìkò hajj kò tó sí obìnrin kò dì mọ́bìnrin kò bọ́bìnrin lò pọ̀ kò jókòó yìgì pẹ̀lẹ́ nìkan kan wálàmù yẹfsù kò sí wúwa ọ̀ràn kò wúwa ẹ̀ṣẹ̀ míì rọ́jà yóò padà wálé kàyáwó min gẹ́gẹ́ bí ọjọ́ náà wàlàdà ti hu umuhu tíyẹ̀ bisáyé. zohirul hadith the the surface structure of the hadith ìtumọ̀ ojú takanda fún hadith yẹn to a èlé muslim ò ní wípé tí n bá ti lọ ṣe hajj tí mo ṣe bọ́lọ̀ ṣe fẹ́ kí n ṣe tí mo ṣe nítorí Allah gbogbo sìnà tí mo ti ṣe ó ti lọ gbogbo olè tí òun ti jà ó ti lọ. gbogbo owó ìlú tó ń ti kó jẹ ó ti lọ. Ah, ẹ wá ti rí ó ní àà ah, ànábì ló sọ ọ́. Bukhari ló gbà wá Muslim ló gbà wá Abu Dawud ló gbà wá pé mọ̀nì hajjali láì ẹ̀ńbàṣì hajj nítorí tọ́lọ́hún mukulisan tó ṣe pẹ̀lú ikhlas falamu yerufuf kò sì sún mọ́bìnrin kò dì mọ́bìnrin kò kíìsì obìnrin kò wojú obì olóbì lọ́hùn walamu yefsuk kò sì wùwà tọ́gì kò wùwà pòkì kò dé ágìtàn kọ́ mọ́ ọ kò ní dá fún yín ẹni sóríire ẹni kán ẹni kẹyọnú ọlọ́run aramu ni mo wà yìí aramu mo wà yìí tí mo fi ṣépè fún yín ẹni kẹyọnú ọlọ́run ọlọ́run ni yọdún sí yín láéláé tí ò sí gbogbo wọn ràn wọn ràn wọn yẹn tí ó ti mú gbó tí igbó tí tí gbó tí tó ti yí wọ́pọ̀lọ́ ẹ̀ tọkàn dáwọ́ yẹn bọ́ra ọlọ́ ànábì wa sọ pé ẹ ń bá rí ájì ẹ̀ ṣe pátákìlì báyẹn ájì ẹ̀ ṣe sí ìmọ̀ kángun ṣe ọ̀rẹ́ wọn ìkángun ṣe o ẹlòmí ò tún ájì ẹ̀ ṣe o lọ gbọ́ prógámù tí mo ṣe yẹn o lọ gbọ́ dáadáa nǹkan mẹ́wàá ni mo kà jáde tí mo pè ní àsọtẹ́lẹ̀ tọ́ ọ̀bà tí ìgbọ́ lọ gbọ́ ọ tọ́ ọ̀rọ̀ tí kan ájì ṣe sùúrù ayé ò tí parẹ́ ayé ò tí ṣe kí ni ayé ò tí parẹ́ a ẹ̀mí ayé sì gùn Jésù ò tí dé mọ̀sí dàgálì náà sì ń bọ̀ kò tí dé yájújú àti májújú ò tí dé òòrùn ò tí yọmi tó ti ń wọ̀ ẹranko tí ó jáde nù lẹ̀ tí ó máa lébẹ́lì orí àwọn èèyàn pé kèfèrí ní eléyìí mùmíní ní eléyìí kèé jáde àwọn àmì ńláńlá tádébí sọ àsọ́ọ́lẹ̀ tásọ́ọ́lẹ̀ yìí ò sì ní tàsé kò ṣẹlẹ̀ má kanjú owó ájì pọ̀ ju kó kanjú lọ owó ájì pọ̀ ju kó kanjú lọ it's it's roughly three million kọ́ wa lọ rú ìrìn àjò báwọn kó tó wá gá sí pé láhájà lákàwá làwọn mọ̀ràn ọlọ́run tó wá sọ pé òní áìjì òní ń múra o hmm. lọ gbọ́ prógámù dáadáa but ibi tí mo fẹ́ lọ bẹ̀ ní ìsìn ni wípé àdìsí yẹn ń sọ pé ń bá rí ájì ẹ̀ sí perfectly ájà mọ̀bùrú rọ̀ tó ṣe dáadáa ìpadà wálé ẹ̀ báyìí yóò dàbí ọmọ òpónlò wájú ọlọ́ọ̀ni ọmọ òpónlò láìfin màláhù kò lẹ́sẹ̀ kankan ó dìgbà ọba tó bàlágà kó tó bẹ̀rẹ̀ sí ní máa ní rẹ́kọ́ọ̀dù iṣẹ́ rí àti iṣẹ́ ibi ṣùgbọ́n tó orí ajẹ́ sí dáadáa tó orí sí dáadáa ó ti di ọmọ tuntun so tá a bá lọ pẹ̀lú zọ̀hìrì pẹ̀lú wọ́n pa àwọn kan ní zọ̀hìrì nínú àwọn mùsùlùmí àwọn eléyìí zọ̀hìrì ni wọ́n o bá a ṣe rí alùsùn náà a rí àwọn zọ̀hìrì a ní àwọn ṣíà a ní àwọn amadíyà a ní àwọn sufi aláwọn mùtẹ́zílà a ní wọn ní wọn ní wọn lórí ọ̀ràn báwọn wọn lórí ibú ló pọ̀ nù wọn o wọn lórí ibú ló pọ̀ nù wọn o wọn kà sórí ibú jura wọn lọ ní o ọwọ́ àwọn tó soríire nu ọ̀kọjá àlùsùnà o ọwọ́ àwọn tí oríire wọn jẹ́ confirmed tó jẹ́ confirmed níta ní àlùsùnà sórí àwọn yòówù wọn sorí ibú jura wọn lọ ní bí step ṣe máa ń ga wọn staircase ẹ o borí ibú wọn ṣe ṣe kí ni bó ṣe rí nù ọ̀rọ̀ ọjọ́ míì nù bí máa ń lọ rèé nínú àwọn gúrùpù yẹn táwọn náà sábà máa ń dìtà òní wípé zọ̀hìrì náà máa gbá mú nú ọ̀rọ̀ bọ́rọ̀ yìí ṣe lọ ìgẹ́lẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe gbá mú wọ́n ní ẹni ọ̀dà ìnàmìnì kọ̀ọ̀kan àwọn ànábì ti sọ pé ń bá ti rí àìjì ṣe dáadáa ó dọmọ tuntun ìtumọ̀ pọ̀ dọmọ tuntun ni pé kò sí ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn rẹ̀ la kabira wala sagira la kabira wala sagira àtẹ̀ṣẹ̀ ńlá o àti kékeré o kò sí lọ́rùn rẹ̀ èyí tó bá ṣẹ̀ṣẹ̀ ń dá òun ni yóò máa wà ní ọrùn rẹ̀ hmm, alàgbà. ohun tó gbẹ̀mí lẹ́nu lórí zina tó ṣe ohun tó gbẹ̀mí lẹ́nu lórí olè tó jà ohun tó gbẹ̀mí lẹ́nu yẹn lórí owó òlù tó kó jẹ wàláì ọ̀tàn rẹ̀ jẹ àwọn ulama àyàpẹnu lórí rẹ̀ o wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ kò rí bó ṣe ròhùn o wọ́n ní sóorí wọ́n ní ìdọ́mọ tuntun rẹ̀ ọ̀dọ́mọ tuntun lórí ẹ̀ṣẹ̀ wẹ́rẹ́ ni o. lórí ẹ̀ṣẹ̀ wẹrẹ ni o hajj kò bí ìyá sìnà kò bí ìyá sìnà wó o ọjẹ ìyá sìnà rẹ ni o ọjẹ ìyá sìnà rẹ àfi kó o túbá kọ́wọ́ tó bọ̀ gbọ́yé hajj kò bí ìyá sìnà wó àfi kó o túbá. kọ́wọ́ tó tì ọ́ ìṣẹ̀dá kọ́wọ́ tì ọ́ kò jẹ̀yà kọ́wọ́ tì ọ́ tàbí kó o ti túbá kọ́wọ́ mọ́ bọ̀ ọ́ mọ́ ntóbi yàsìnà wónù owó òlù tó kó jẹ eighty billion naira tó kó jẹ forty billion ten billion gbogbo billion billion billion billion million million million tó kó jẹ láì ṣe kí ni milo pilo ok láì ṣe milo àti bọ́ǹfìtà tó dààmú láì ṣe milo ájí òbí wo wàláì ájí òbí wo kí ló bì yẹn wo dídá owó padà àti tọ́wọ́bà dídá owó yẹn padà àti tauba ojíṣẹ́ẹ̀tì mi mọ́sálásí ọ̀wá lọ sí mọ́kà ọlọ́ọ̀dọ́ ọmọ tuntun sẹ́ẹ̀tì mi ń bẹ lọ́rùn ẹ̀rọ ọjọ́ àlèkìyà mọ̀ èmi mo ní sẹ́ẹ̀tì èmi mo ní sẹ́ẹ̀tì tó jí ẹ́ o jí ọmọ ẹran mi gbé ẹran tí mo fẹ́ fi pa ọdún léyà ìwọ jí gbé ọwá lọ mọ́kà olóòdó ọmọ tuntun ẹran tó o gbé ọ ń bẹ lọ́rùn ẹ títí tó fi dá padà ẹ̀yin àfáà wá ìtẹ́ǹtì sí fún ayé ẹ sì ran àwọn oníbàjẹ́ lọ́wọ́ ẹ jẹ́ kí ẹ wá jẹ́ kí wọ́n mọ dẹ́sẹ̀ pọ̀ ní nàìjíríà òfin lógùtù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nù ìjọba tó ń jẹ́ mùsùlùmí ìtukùtù tẹ́ ẹ tú fún wọn pé tí wọ́n bá ti lọ ṣe wúmúrá owó tí wọn kó jẹ ó ti lọ. ẹ̀rín yín pa mí o ẹ̀rín yín pa mí yín pa mí o alikabair wasọgáhìr yàtọ̀ ń bẹ láàrin méjèèjì inú ṣẹ̀ríà Islam tó o bá gbọ́ pé tó o bá ti kírun kan sírun kan gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láàrin irun kan sí irun kan ó ti lọ ẹ̀ umura kan sí kejì gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láàrin rẹ̀ ó ti lọ rọmọdán kan sí rọmọdán míì gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ láàrin rẹ̀ ó ti lọ ìdàṣúnìbá alikabayọ ìdàṣúnìbá alikabayọ nígbà tó o bá jìnnà sí kàbáyìrì ni o òǹbáyàwó yàwó sùn nítorí ọba ti kírun ó ti lọ ṣé bẹ́ẹ̀ ni máa ń lọ ṣé bẹ́ẹ̀ ni máa lọ ó dúó díọ̀ ó dúó díọ̀ bó ṣe dá padà ọmọ bí ó ti jí ọmọ bí ó ti kó o ìwọ tó kó ìwọ tó jí owó nínú federal allocation dá padà síbẹ̀ ìwọ tó kó owó nínú state allocation dá padà síbẹ̀ ìwọ tó dọ́ tó jí owó nínú local government allocation dá padà síbẹ̀ dá padà síbẹ̀ umuro ò parẹ́ hajj ò parẹ́ àwẹ̀ ò parẹ́ ìrun ò parẹ́. tọ́ ọ bá ti dá padà ọ wàá ṣe táwùbà kó o ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọ wàá láà ọkàn rẹ wàá balẹ̀. táwa sọ pé ò dá padà tọwọ́ fi bọ̀ ọ́ ìjìyà tí sẹ̀ríà gbé kalẹ̀ ni ó fọ̀ mọ́wájú ọlọ́run tó ti yọ ìjìyà tí sẹ̀ríà bá gbé kalẹ̀ lórí ìjìyà lórí ọ̀ràn yẹn ni ó ṣe kí ni ni ó fọ̀ mọ́ ẹ̀rí ẹ̀ ni wípé nígbà tí máìl àlìmáìl tó wá bá nẹ́bí sallallahu alayhi wa sallam ẹni tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn tó ló ń ṣe zìnà tó jẹ́wọ́ ara rẹ̀ tí wọ́n sì wo gbogbo nítorí gé defense tí òfin ní jẹ̀yà tí wọ́n rí i pé kò ní dìfẹ́ǹsì kankan ànábì sallallahu alayhi wa sallam ó sì ní kí wọ́n lọ sọ lóko wọ́n sọ lóko tán ànábì ní ọya ẹ lọ wẹ̀ ẹ́ kẹ́ ẹ sì dì í ká sí la umaru ní tusọ́lì àléhì wàhùwà zani kọ̀dí zana wàhùwà zani kọ̀dí zana ó tún kírun sí lára onísìnà tó ṣe sìnà kú ó kírun sí lára ànábì níbẹ̀ ni kọ̀dí tààbà tàwùbátàn làókùsìmọ̀tì bẹ́yìnà alìlmọ̀dínà lọ́wọ́ sẹ́àtìhùn à lóòótọ́ ló ṣe sì náà ó sì ti táúbà ìjìyà tá a fi jẹun ìjìyà kó ṣe táúbà nìyẹn àforíjì tọ́lọ́ ń wá ṣe fún lórí kó ṣe ń tó ṣe yẹn tí wọ́n bá pín láàrin gbogbo ọkùnrin tí ń bẹ lu Mọ̀dínà àforíjì rẹ̀ ẹ̀ lè kó tán. ẹ̀ lè kó tán o yóò bòyìn dàrú ni ló fi gá sí pé tí aláwo bá gbé ìjìyà kalẹ̀ lórí ẹ̀ṣẹ̀ oore ni fún mọ̀ oore ni fún ọ̀daràn yẹn tí ẹ fi dá a síwájú ọlọ́ọ̀ni ànábì kírun sí i lára ẹni tí wọ́n lẹ̀ ló kò sínà tí wọ́n jù ló pa ànábì kírun sí i lára obìnrin yẹn èyí tó wá pẹ̀lú oyún ànábì ní lọ bí oyún inú rẹ̀ òkè ànábì ò àdírẹ́sì ilé rẹ̀ kò béèrè ẹni tó mọ̀ oyún inú rẹ yẹn oyún inú rẹ ò dáràn ìwọ na dáràn mgbata obi nígbà tó bí ọ wá ọ ni yóò tẹ́kì ọmọ yi tí ọmọ fọmọ yìí lọ́yàn ẹnìkan bá ní ìyàwó òun tẹ́kì rẹ̀ wọ́n sì gbọ́ ọmọ lọ́wọ́ rẹ̀ wọ́n gbé fún onítọhún òun lọ tọjú ọmọ ọyá ìwọ ìwọ ìwọ tó bá di láàárọ̀ ọ̀la ẹ lọ ṣètò fún un. obìnrin ò sì sá tọrọ mọ̀ pé ìyà yẹn kéré sí ìyà tọ̀run ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ̀ pé ìyà ń bẹ lọ́run a kàn ń sọ lórí ahọ́n ni nínú ìyàtọ̀ láàrin àwọn sọ̀hábà àtàwa ni pé ó dá wọn lójú ó dá àwọn lójú pé ìyà ń bẹ lọ́run kò dá wa lójú a kàn ń sọ ni àfi díẹ̀ nínú wa ló dá lójú àfi díẹ̀ nínú wa ló dá lójú ẹlẹ́mí àti ẹni aláforíjì lọ́lọ́run sábà náà ń foríjì mi táyé ó mu sí <laughs> táyé ó mu sí bọ́lá ọ̀hún ṣe sọ pé aláforíjì lòun ó ní ìní àna gọ̀fúrù rọ̀hìm wàá na àdábì wàá na àdábì àdábù ṣẹ́díd bó ṣe ń kì mí pé aláforíjì oníkẹ́ni mi bẹ́ẹ̀ náà nìyá mi ìyá mi lé méjèèjì ní bẹ́ẹ̀. èyí tó ọba ṣiṣẹ́ tọ̀ ló bá pàdé lọ́dọ̀ mi wọ́n fẹ́ sọ lọ́ọ̀dọ̀ bàjẹ́ sọ pé òun ó jẹ́ yẹn ń yà lọ́kàn wá wò pé èyí tí mo máa ẹ wò ó mi ò jẹ́ ń yà mọ́ ẹ máa gánà fún wọn èyí tí mo máa kẹ́ yìí ẹ wò ó nǹkan yín mọ́ ẹ máa lọ́nu ná báwọn ò ò bí wọ́n ṣe máa ń ṣe nu tiẹ̀ torí pé wò síríọ́sì bí wọ́n ṣe máa ṣe ń tiẹ̀ nu tó pé wò síríọ́sì ọlọ́run ọba àtiwá ó síríọ́sì ó síríọ́sì lórí ìdájọ́ rẹ̀ ó síríọ́sì lórí òfin rẹ̀ kókó ọ̀rọ̀ rèé tọ́lẹ̀ mi ti ń tu ara nu yín báyìí ẹ̀ bẹ́ẹ̀ ni ok ìtọ́ ti ń jẹ lómi báyìí ìtàn gbígbóná alákọ̀ọ́kọ́ náà orílẹ̀-èdè nàìjíríà ìjọba nàìjíríà yóò dáhùn fún jàìlíyà tó fi ń ṣèjọba lé wa lórí tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn ẹrú ọlọ́run fi mọ ìwọ ọlọ́run ní èèwọ̀ inú jàìlíyà ni wọ́n á gbọ́ pọ̀lọpọ̀ wá sí láti kọlu òfin ọlọ́run wọ́n bí wa sínú jàìlíyà ni inú jàìlíyà yìí Si ọ̀pọ̀lọpọ̀ nu wa ti wá kọ́míìtì torí pé ìjọba jàìlíyà níjọba wa létà àánú ọlọ́run wa lé wa bá àwa la di alùsùn náà àbí ntókù ọ̀kù ni pé ọlọ́run mo túbá o mi ò ṣe sìnà o ó parí nítorí wọ́n nídìí nù sọ ọgbọ́n mi yé ọgbọ́n mi yé ohun tó o nídìí nu kò sẹ́ni kankan tí ó fìyà jẹ ọ́ o láyé yìí kò sẹ́ni tí ó fìyà rẹ̀ jẹ ọmọ lọ́rùn ó bẹ̀rẹ̀ sẹ́mi ayé rẹ̀ lórílẹ̀‐èdè jàìlíyà ẹ́ ló mọ̀ pé ọtí haramu ni ló mọ̀ pé zina haramu ni ló mọ̀ pé tẹ́tẹ́ haramu ni àwọn nǹkan wọ̀nyí o ti ṣe bọ́ sẹ́yìn ìmọ̀nà ọlọ́run wá dé bọ́ ọ wá lò di àlùsùnà bó o ṣe di àlùsùnà yẹn sọ̀rọ̀ pé àwọn kan ò ní pera wọn lé àlùsùnà ilá ànyẹ̀kúnà tùláb tùlábàn ilá ànyẹ̀kúnà tùlábàn ẹnì kan ò ní sọ pé àlùsùnà ni mí àfi kó jẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ so o ti ń kọ́ ọ o ti wá ń gbọ́ pé à zina o haramu ni o ìjìyà èrè o ọtí o haramu ni o ìjìyà èrè o eléyìí o haramu ni o ìjìyà èrè o lójú ẹsẹ̀ o ti sọ pé wọ́n lọ́hùn a mo ti ṣe kinní rí o mi ò mọ̀ mi ò mọ̀ ń gbọ́dọ̀ pé ìjọba tá à ń lò ó dá òtẹ́ẹ̀lì lẹ̀ wọ́n sì fààyè gba kó bí mọ́rin o wọ́n fààyè gba kéèyàn tó sí ara wọn wọ́n fààyè gba kéèyàn ṣe boyfriend girlfriend ọlọ́run mi ò ṣe mọ́ o foríjì mi o àwọn àfáà ní máa retí àforíjì ọlọ́run ló kù máa ṣe kí ni ṣùgbọ́n òdi alùsùnà tán ẹ́ o tún wá gbọ́ nínú ẹ̀kọ́ tó kọ́ pé eléyìí àràmù ni ìjìyẹ́ rẹ̀ eléyìí àràmù ni ìjìyẹ́ ni àwa ni bọ́ọ̀lù àṣẹ àwa sí nàìjíríà lásà wà wọn ò sá lòfin tí wọn bá lòfin tíjọba bá ní àwọn sùn tí wọ́n dé nílé tiẹ̀ tí o sùn síjọba wà bọ́ ńbẹ̀ ni wọn ò lòfin wọn ò lòfin wọn ò lòfin ọ̀ ń jẹunjẹ ọ̀ ń jẹun ọ̀ ń sùn wọn ò lòfin wọn ò lòfin ọ̀ ń tẹ̀fẹ̀nú ara rẹ̀ ẹ́ ṣe ìjọba lọ́wọ́ abọ́ ńlé pé lóòótọ́ sì ní ìsára mu ìwọ ọ̀yá wa lọ sí ó sọ bẹ́ẹ̀ fún ọ rí ṣe bó o ti mọ̀ pé aráàmù ní nìsín fìjọba lẹ̀ àníjọba ó dáhùn kéèsì tiẹ̀ bọ́rọ̀ tí ò sí ní dàrúwájú ọlọ́ọ̀ ní kó o mójú tó yọ̀ọ̀náwó alùsùnà jìnnà sí ṣìnà jìnnà sí ọtí jìnnà sí olè jíjà jìnnà sí jìbìtì lílù gbogbo àwọn nǹkan tó ti àwọn kàbìtì kàbìtì ọ̀ràn yẹn kàbìtì kàbìtì ọ̀ràn yẹn táǹpẹ́ ní kàbáyìrì jìnnà sí wọn. o ti túbá nìyẹn wàtáwùbá ìyá àdúmùmọ̀ kọ́bùlà tọba ti táwùbá àwọn ọ̀ràn ńláńlá kóra kó ká sí pé ò lè ka iye tó ti gorí ẹ̀rí láyé pé a ah, o ti ráì níbi tó o ti ráì dé ọmọye wọn ọmọye ọmọlọmọ tó jábàálẹ̀ rẹ̀ rí ọmọye ọmọye ìyàwó ilé tó ti bá sùn rí ọmọ yìí ọmọ tó ti bí dànù síta rí wàsíríta alásùnà lónìí ó ti wá di alùsùnà wọn ò tí bẹ̀rẹ̀ sẹ̀ríà tó fi di alùsùnà àbí bẹ́ẹ̀ kọ́ ní nàìjíríà wọn ò tí bẹ̀rẹ̀ sẹ̀ríà wọ́n sì wà nù jà ìlíyà wọn ìwọ́ tú bá ń tiẹ̀ ó ti lọ́ ń tiẹ̀ nu. bọ́tọ̀ bá lọ fẹ́ lu opportunity pé nàìjíríà ń lo jà ìlíyà ìwọ sísí ló ti di mùsùlùmí alùsùnà ọwọ́ à ń yọjà ìlíyà yẹn ò ń lo bẹ́nẹ́fìtì burúkú ọwọ́ à ń lò ó ò ń lo àǹfààní pé nàìjíríà ò ṣe kí ni o wọn ò lo ṣẹ̀ríà ah, àwẹ̀ ọ̀rọ̀ rẹ léwu o ọ̀rọ̀ rẹ mà léwu ọ̀rọ̀ léwu. àìlò sẹ̀ríà nàìjíríà ń kò dí ìyẹn lọ́wọ́ lọ́jọ́ àlèkìyàmọ̀ torí pé o ti mọ̀ o ti mọ̀ pé haramu ni o sì ti mọ̀ jìyà ti ń bẹ ń bẹ àìwá lo òfin yẹn nàìjíríà ṣé kò yẹ kí wọ́n bẹ̀rù ọlọ́run tiẹ̀ sọ́nà òní kò bẹ̀rù òun ọmọ gbọ́ tẹ́kù lọ́à tẹ́kù lọ́à tẹ́kù lọ́à ọmọ gbọ́ ọlọ́wọ́ tó bẹ̀rù bíjọba nàìjíríà tí bá fi ara ẹ̀ sáàyè ọ̀wọ́ ká bẹ̀rù ẹ̀ ká má kọlù òfin ọlọ́run lórílẹ̀‐èdè rẹ̀ sọlọ́run tó bẹ̀rù ni ọlọ́run tó bẹ̀rù huwa ahalu taqwa huwa ahalu taqwa ọlọ́run ọba gangan lọ bá tíyẹn mọ́ bẹ̀rù not government mo rò pé mo ti balance láyìí ọ̀ ní nǹkan kan tó lè wọ́ èlé lórí ju wípé ẹni tó lè kúrẹ̀ sínú wọ́rínẹ̀sì ní ni. ẹni tó ti mà tó ti mà ẹ́ tó tún wá ń kọ́ntínú ẹni tí tiẹ̀ ti bọ́ ọ̀nù tiẹ̀ ti bọ́ ọ̀nù kò sáàfà kan tí ó sọ fún ọ tó jẹ́ àfà tó gbádùn ní o tí ó sọ fún ọ pé à má wọ̀rí má wọ̀rí aláforíjì lọ́lọ́ má wọ̀rí ìwọ sáà mọ̀ sí sàrà mọ̀ sí sàrà dáadáa mọ̀ sí sàrà mọ̀ sí fíṣẹ̀bílẹ̀ dáadáa <laughs> ládàá sàrà rẹ ọba lọ́tọ̀. ìjìyà sínà rẹ ọba ládàsára rẹ ọba lọ́tọ̀ ìjìyà sínà rẹ ó ọba lọ́tọ̀ torí pé ti tí lo ṣẹ̀ríà tí sì ti ìjọba ò tí ì mọ̀ ìwọ́n sì ti mọ̀ ìwọ tó kí ló yẹ o ṣe ó yẹ kó o máa lò ó yẹ o máa lò lọ́dún ara rẹ ni. ìwọ wo nǹkan kọ́ lè mọ̀ fáwọn èèyàn torí ara wọn jẹ lórílẹ̀ Saudi Saudi Arabia ọ̀kan náà láàrin lágbà ńlá ayé kò pé méjì o kí ni wọ́n lò ń bẹ̀ Sharia Kuwaiti kí ni wọ́n lò ń bẹ̀ Emirati kí ni wọ́n lò ń bẹ̀ wàmà àzàlìkà yẹzinun tó ń ti bẹ́ẹ̀ ṣìnà ń lọ ń bẹ́ẹ̀. àwọn tí ń bẹ ń bẹ tí wọ́n ń ṣe zìnà wọn ò lè kílèmù pé ìjọba jàìlíyà ní ìjọba tàwọn àwọn ń kílèmù wípé ìjọba òkú lè má wọn wọ́n gbàgbọ́ ọlọ́run tó ṣe zìnà léèwọ̀ tó dúró dè wọ́n tó dúró dè wọ́n kò sẹ́ńtọ́ lọ́wọ́ dúró dè nu wa o kò sí ẹni náà tí ọlọ́run ò dúró dè so ọ̀ràn látọ̀ bá ń dá lọ́ọ́ tú bá ń bẹ̀ ohun tó bá jẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn ansẹ̀tì alásẹ̀tì tó jí lọ́dà padà mú wa sí mọ́sáàsì wa padà pé once upon a time ojú ansẹ̀tì wa mú ó ti lọ rà míì ẹgbà ìmọ̀ọ́mù ó ti bọ́ ń bẹ̀ nù ẹ̀rẹ́lẹ́ran tó jí gbé lọ́dà padà ọ̀gbọ́rọ̀ mi yé lọ́rọ̀ ilá padà torí pé dúkìá tiwa ni dúkìá tiwa ni ní ti ìyàwó ìyàwó tó o bá sùn ò ní ìdíkọ́ lọ bá ọkọ ìyàwó pé mo bá ìyàwó rẹ sùn o ò ní sórí ibú o. ó ọ̀fẹ́ gbálé mọ́nú o. sọ ti yọ bá rè sìn hákù àdàmí ẹ̀tọ́ ọ̀tọ́mọnìyàn ní property rẹ̀ sórí ti zìnà kìí ṣe ọkọ ni ó gbẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ tó o gbọ́dọ̀ gọ̀gọ̀gọ̀ kó wá lọ sọ fún ọkọ ìyàwó pé once upon a time mo mo lòyàwó yín rí o ọ <laughs> gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kò sí ń tọkọkọ ìyàwó mẹ sọ ma kí mo ti kàdísì kan rí sọrántí tí ọkùnrin kan tí ọmọ rẹ̀ tí ó lọ ṣe sí ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ẹnìkan tó wá bá ìyàwó ọ̀gá rẹ̀ ṣe sìnà ọ̀dọ́ lọ́mọkùnrin yẹn o ó wá bá ìyàwó ọ̀gá ẹ̀ ṣe zìnà àṣírí wá tú bàbá ọmọkùnrin yìí ó wá béèrè pé ẹ dákun ọ̀ràn tọmọ òun dá yìí kí ni ó fi tán bàbá ní à ó lọ ra ẹran ọgọ́rùn-ún wá fún ọkọ ìyàwó ni ó lọ ra ẹran ọgọ́rùn-ún ìyàwó ìyàwó ló bá sùn dúkìá rẹ̀ ni dúkìá ọkọ ni ó lọ ra ẹran ọgọ́rùn-ún wá fún ni ẹran ọgọ́rùn-ún ọ̀wá pọ̀ jù nítorí ọlọ́run níbo ní ti wá rí ẹgẹ tó lọ bèrè lọ́wọ́ àwọn míì jàre ọba tó lọ bèrè lọ́wọ́ àwọn míì àwọn náà ní à ọ̀rẹ́ ẹran ọgọ́rùn ni àà. ọba ẹgin lọ bá nàbì ẹgin lọ bá ọmọ mi ọ bá yàwó ọ̀gá rẹ̀ sùn kí ni ìdájọ́ rẹ̀ torí pé wọn ní kí n mú ẹran ọgọ́rùn wá ànábì ni mọ̀kù ẹran lọ mọ̀kù ẹran lọ o mọ̀kù ẹran lọ o ìyàwó èsè dúkìá ọkọ o kò dàbí ilẹ̀ rẹ o kò dàbí mọ́tò rẹ o kò dàbí ansẹ́tì rẹ o ọkàn jọkọ ni o ìyàwó ẹ ṣe dúkìá ọkọ o sórí ọ̀ràn tó dá tọmọ rẹ dá àtobìnrin yẹn àárín òun àtọlọ́run ni o so ní ti òfin ọlọ́run èyí obìnrin yẹn tó wà nílé ọkọ tó ṣe sìnà àrọ́jìmù lílẹ̀ ló kò pa ni o ọmọ rẹ tó jọ̀dọ̀ tó ṣe sìnà yẹn kò bókú ọgọ́rùn-ún ẹ̀wọ̀n ọdún kan tàbí lílẹ̀kùn òǹlù fọ́dún kan sọ̀rí bá rìn sìn pé o nídìí kó o ṣe lọ sọ fún ọkọ ẹni tó báyàwó ẹ̀sùn rí kó wa lọ fẹ́ jẹ́wọ́ kó lọ fẹ́ túbá kì í sọ̀dọ̀ ló ti túbá ọ̀dọ̀ náà ló ti túbá ọlọ́run fún wa sì kò ń gẹ́ dáadáa o ọlọ́run ṣàánú wa o ẹ̀ṣẹ̀ tá a ti dá bọ́ sẹ́yìn ọlọ́run forí ẹ̀jìn wa o ah, ọmọnìyàn lè má dẹ́ṣẹ̀ má ṣe wá ní oníkàbáyìrí o eh, má ṣe wá ní oníkàbáyìrí tó o bá jó ní kàbáìrì ó jò ní kò sí ní kò sọgbọ́n tó fẹ́ ta sí kò sí oríire omi tó bá ti rìn náà ni kò sí èsì èrè kò sí wà ń àdúrà wa ti gbà ìjọsìn wa nínú iṣẹ́ tí ó sì ní pé ń parẹ́ fún wa but àwọn àfa wọ̀nù wa mọ́ torí pé ìjọsìn ń pa sọ̀gá ìrì rẹ kọ́ wá jẹ́ ṣíàmánu sọ̀gá ìrì o kọ́ wá jẹ́ pẹ́sidẹ́ǹtì sọ̀gá ìrì o tọ́ bá ti sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ṣíàmánu sọ̀gá ìrì ọ bọ̀ sínú kàbá ìrì o ọ̀kúndùn bà jẹ́ tọ́ bá ti kúndùn sọ̀gá ìrì ọ bọ̀ sínú kàbá ìrì ó ti yé ọ alọ́kùn alọ́wọ́. Eh, gbogbo àwa tí a wà lórí ètò alọ́sàn wa ní ẹ̀sán dáadáa ká gbìyànjú ká ṣe àpọ́grámù yìí fún àwọn ìyá wa kí wọ́n láǹfààní láti gbọ́ láti wò làálàhù yàǹfà òhùn possibly ọlọ́run lè pé kí o sì wọ́n ní àǹfààní wa bihamdik ilaha illa anta astaghfiruka wa atubu